وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أمبكي كارلو níbi báàbù tí a wà tó ṣe pé hadith tí ọkàn yìí rẹ̀ náà ni à ń kà lọ so hadith ń àti ka ìtumọ̀ rẹ̀ tán àwọn sharhi rẹ̀ ni à ń kà níbi tí a wà kà níbẹ̀ lónìí ọ̀nà ni ibo iṣẹ́ pé nínú iṣẹ́ sí Sheikh Muhammad ibn Abdul Wahab alayhi rahmatullah gbé tán bá ti parí báàbù kan wọ́n wá fi ẹ̀rẹ̀ masáìl dhikrul masáìl wọ́n fi sí abẹ́ báàbù kọ̀ọ̀kan wọ́n ní fi masáìlun al-ula iradatul insani ad-dunya bi'amal al wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀rọ̀ tí a kà nínú báàbù tí a parí yìí òun náà ni pé kí èèyàn kó máa ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀sìn kó wá ṣe pé èèyàn wá ń ṣe nítorí ayé sọ a ṣàlàyé fúnra wa ṣípẹ́rù nǹkan báyìí ṣéèkì ní ẹbọ ni ìyẹn ni pé kéèyàn ṣiṣẹ́ ẹ̀sìn èèyàn ń kírun nítorí ipò ayé èèyàn ń kọ́yàn ní alukur'an nítorí owó èèyàn ń ṣe wáàsí nítorí owó gbogbo eléyìí wọ́n ní ẹ̀bọ̀ ní tíyàn bá rọra gbogbo èèyàn di kó yọba gbogbo iṣẹ́ èèyàn jẹ́ èèyàn jẹ́ làdáni nítorí owó so gbogbo nǹkan yìí ta gbọdọ̀ kíyèsí ni ipe kì í ṣe nǹkan tí ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí kọjá pé torí owó gangan níbi ń ṣe nǹkan yẹn àmọ́ tó bá ṣe pé nǹkan ẹ̀sìn tí yẹn ń ṣe yìí wọ́n wo pé wọ́n náà ná àsìkò rẹ bóyá ń kọ́ àwọn ọmọ ní kí wọ́n wo pé àsìkò tí wọ́n náà ń lò yìí tí pé yóò lè fi wá nǹkan tó ń náà bá jẹ tí ìgbásíkò yẹn ni wọ́n ń lò fún nǹkan tí ń ṣe tó jẹ́ nǹkan ẹ̀sìn tí wọ́n ń gba owó lílo rẹ̀ kò sí tí ó burú ń bẹ̀. àmọ́ tó bá jẹ́ pé wọ́n ń dún nídùú pé dèédé tí ń ṣe ní sẹ́ẹ̀sìn náà ní máa gba owó rẹ̀ lọ́wọ́ yín tí iṣẹ́ mi bá ti ń lé níbi sẹ́ẹ̀sìn yìí á jẹ́ pé owó mi náà máa lé ni kódà tí ọba ti rí owó kò ní ṣe sẹ́ẹ̀sìn wọn mọ́ irú eléyìí aburulala ni fún mùsùlùmí o mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra fúnrú ẹ̀ subakana sheikh ni athaniya tafsiri hayata hud ipe àlàyé nípa aya tó wà nù suratul hud tí wọ́n mú wá pé man kana yuridu hayata ad wa zinataha nuwafi ilayhim a'malahum so aṣàlàyé ayayin náà ṣíkì ni àtàlìsà tasmiyatul insan al-muslimu abdad dinar ìpè mùsùlùmí tó jẹ́ ẹrú ọlọ́run ọba kan sì pé ní ẹrú owó pé ẹrú owó ìyẹn ò túmọ̀ sí pé ní ìyẹn ò kì ṣe mùsùlùmí máa wò àbí abdul dirham wal khamisa ó wà nù hadith anabi anabi pé ní dirham ẹrú dirham wal khamisa ẹrú aṣọ sọ anabi sọ̀rọ̀ sọ́lá mú pé àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni pé mùsùlùmí tó bá ṣe pé gbogbo alámọ̀rí ayé rẹ̀ owó náà ni tó bá rówó inú rẹ̀ ó dùn tí ó bá rówó fìtínà nu sórí eléyìí aburú ńláńlá ni arrabi'a ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tafsiri dhalika bi annahu in u'tiya radiya àlàyé tí ń jẹ́ kẹ́kọ̀ọ́yàn ní pé ẹrú owó léyàn àbí ẹrú aṣọ náà léyàn onípẹ́ nìyẹn in u'tiya radiya tó bá ti ń fún lówó yẹn ẹ máa rí yóò sì máa dunnú inú rẹ̀ ó máa dùn ara rẹ̀ ó máa yá sí nǹkan tẹ́ni ó máa ṣe tẹ bá yàn ńlá dání yóò mọ̀ sáré wá láti láàrin ìgbà tí bá ń rí owó lẹ́mọ̀ rí yóò mọ̀ pagiri wá mọ́sálásí dáadáa àmọ́ tó bá ti di pé owó sọ́ra sáfẹ́rẹ́ òun náà ra dáwọ́ dúró ni pé ìmíràn ah, ni wá mọ́sálásí mọ́ àbí ń kọ́ àwọn ọmọ ilé kéwú tó bá ti di pé wọ́n sanwó rẹ̀ yóò sì wọ́n lù ní yóò sì lé wọn lọlé ah, àbí rírí ibú ní ni irú àwọn ọmọ irú irú irú òsìwò rẹ̀ ń àbí àìmì oníwálé kí ó lè mọ́ o a ní kí ló dé àgbàdẹ́ ẹ̀sánwó oṣù so irú àǹkan yẹn ìyẹn ń dẹrú owó nù in ìrètíyà rọ́bìyà tó bá ti fún ẹ̀sì rí pé ọmọ dùnú àmọ́ wà in lẹ́m yóò ìtọ́ sẹ́kìtọ̀ tí wọ́n bá fún lówó yóò sì bẹ̀rẹ̀ bínú irú eléyìí yẹn gbọ́dọ̀ lákèsí lórí rẹ̀ gan tí yẹn bá ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́mọ́ jẹ́ pé àlámà rí tí ó ń jẹ tí ó jẹ olórí tí ó mọ bàyánú jẹ́ tí ó mọ dá wàhálà kalẹ̀ náà ni kò jẹ owó ṣùgbọ́n mi ọlọ́wọ́ a máa ṣe àdánwò fún yàn tí yàn bá yìí ti wá tají èyí ó sì bá rọ àdánwò yẹn lọ mọ wà nílé kéwù kan gbà kan wọ́n san thirteen thousand naira fún wa níbẹ̀ bí wọ́n ṣe dá ilé kéwù kan lẹ́nu ẹni wọ́n ń pè mí olówó san thirty thousand naira wọ́n ń pè à kí ni lọ́ọ́ lè ṣe ń bẹ̀ wọ́n ebi kéwú náà lọ lè kọ́ wọn níwọ̀n apá tí ń torí kékeré wọ́n ni wà lẹ́ àwọn sanwó gidi mẹ́wọ́n bá àwọn gidi wọn ah, àkọ́lá 30,000 wọ́n sanwó yẹn wọ́n kéne wọ́n kéne so náà ní tí yọba máa ń ṣọ́ra yẹn ìní ọgbà tí yóò kó sínú wàhálà yóò sì bá wàhálà lọ so ni ẹ̀dá kan jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tá ń jẹ́ onísúnà dá níbi Kùránì kíkà ẹlẹ́mi yóò wá wá yóò mọ̀ select ilé kéwú káàkiri ni bá ti kó mbí ní débì ma bá ní kí ló dé mo ń tìrí tó dáa so àwọn tó máa ń jẹ́ àwọn hifad so àwọn yẹn máa ń lépa àwọn káàkiri àwọn tó ń hal Qur'an so wọ́n gbọ́dọ̀ wà very careful torí wọ́n wà ní ọwọ́ àṣetánì láti ra wọn mú pẹ̀lú owó so kọ́ máa di abdu dinar kọ́ máa di abdu dirham so kọ́ lọ́n kó ṣàánú fún wa so wa illam yu'ta sakhita tí wọ́n bá ti fún yóò máa bínú al-khamisa ẹlẹ́karùn-ún qawluhu anábì ní ta'isa wa intakas anábì ní ẹniyàn ti dojúbolẹ̀ ó ti sòfò yányán yẹn ni pé ẹni tí irú wà báyìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ jẹ́pẹ̀rú owó ni asẹ́dìsá ẹ̀kọ́ ẹlẹ́kẹfà anábì tún sọ fún pé wà ń ṣí kafalantukish tẹ́gùn bá gún lẹ́sẹ̀ kò ní rẹni bá yọ́ tó kí gbogbo alámọ̀rí ti owó iná sàn ni yẹn ni pé nìyẹn ti kúra rẹ̀ sínú ṣòro tí ò ní bó ń bẹ̀mọ́ láéláé náà ni asáàbì a ẹ̀kọ́ ẹlẹ́keje àtànáwò ẹlẹ́lmọ̀jẹ́ ìdèlmọ̀ṣúfù bẹ̀tẹ́lkà sifat anábì ṣẹ́yìn fún ẹni tó bá ń jẹ́ olùjagun sí ojú ọ̀nà ẹ̀sìn tó wá ṣe tí ó jẹ́ ìròyìn gidi àwọn ìròyìn dáadáa tá a sọ yìí ó wá ń bẹ lára rẹ̀ kí ni àwọn ìròyìn náà anabi sallallahu alayhi wa sallam ó ní kí fatuba li abdin akhadha bi inani farasihi fi sabilillah ash'atha ra'sah maghbaratan qadamah in kana fil in kana fil hirasati sanabi ni ẹni tó bá ṣe pé ó jáde láti lọ lè jagun sí ojú ọ̀nà tọ́lọ́hun tó ṣe pé tán bá ní kọ́ wà láàrin pé kó dúró kọ́ máa sọ àwọn èèyàn bí máa sọ àwọn ọ̀tá méjì kan wá ẹ sì bá pé ẹni tí ń sọ ọ̀tá náà ni tó bá ṣe pé ẹ̀yìn lẹ bá fi sí pé dúró lẹ́yìn ọgbọ́dọ̀ kó yàn yín o ẹ̀yìn náà ni ó dúró táwọn èèyàn bá ń wá pé jẹ́ ká lọ lè jẹ́ ká wọ ẹnu agbobi táwọn èèyàn yín wà ká lọ lè pa ọrùn láyé kò nígbà anabi sẹ́yìn fún pẹ̀lú àwọn ẹni báwọn àwọn èèyàn gidi nù wàyí ń ṣẹ́fà ẹlẹ́m yóò ṣẹ́fà kọ́lá tó bá ń bẹ̀ kò nígbà pé àkínbí ọkọ̀ lọ́bí láyéláyé ẹni pé kò nígbà kí wọ́n tàn wọ́n jẹ kí la fẹ́ wò níbi eléyìí anabi sallallahu alaihi gbogbo nǹkan náà ni ó pé sínú ìgbésí ayé anabi sallallahu alaihi wasallam ẹ rí i pé yóò tún rí àpẹẹrẹ bí wọ́n sì máa ń tírìn àwọn sọ́jà náà lànàbì tún ṣe lálàyé níbi àdéhìsì yìí so anabi sallallahu alaihi wasallam ó tún àwọn sahaba rẹ̀ ó tún wọn fún bóun wọn ṣe jẹ́ ẹni mímọ́ nínú ọkàn so báwọn anabi sallallahu alaihi wasallam ó tún wọn bóun wọn ṣe jẹ́ alágbára ní ara so bákan anabi sallallahu alaihi wasallam ó tún tún wọn báwọn wọn ṣe jẹ́ akẹ́kànjú lójú ogun so ara rú àwọn nǹkan yẹn náà ni èyí tí à ń kà so ní pé mùsùlùmí ọgbọ́dọ̀ gwara tó ṣe pé yóò ní àmánà lérí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kò ní jẹ́ ni pé <clears throat> tí ó jàmbá èèyàn ẹlòmí jàmbá ni jàmbá ìkọ́ra tó fi jàmbá sẹ́sìn ẹ̀dàkùn ọkùnrin ní jàmbá ni obìnrin ní jàmbá ni ìṣe fi jàmbá sẹ́sìn ìgbà tó fi ìjáàbù dáadáa fẹ́yàn tó fi nìkọ́ọ̀bù fẹ́yàn tó wá pé ìwà ọmọ àta ní mẹ́lára tẹ́rí pé àdánwò nù tún ọ̀wá bá ìwà onínì kọ́ọ̀bù lára yẹn ó fi súnà fẹ́ sòkòtò rẹ irùngbọ̀n rẹ àmọ́ jàǹbá ni ọ́ tuntun yìí pé ìwà ọmọ ta ìwà jàǹbá náà lọ́wọ́ kún sọ́wọ́ yẹn tẹ́rí pé irú ẹni yẹn ó yẹ kó kíyèsí ara rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó tún ní àwọn sọ̀hábà débi pé anabi ní tó bá wà ní fil hirasati kana fil hirasa òbí tẹ́ ní kọmọ wà náà ni ọmọ wà nítẹ́ ni ọmọ sọ náà ni ọmọ sọ so bí àwọn sọ̀rọ̀ àbáyé ṣe lè lẹ́yìn so kọ́lọ̀ kí ó ṣàánú ọgbọ́ wa oníkàwọn náà kárí bó ti kí á rí nínú ẹ̀sìn wa allahumma amin so bí iṣẹ́ kan lè Abdul Hadi alayhi rahmatullah bí wọ́n ṣe parí báàbù iradatul insan bi amalihi ad-dunya a tún wá bẹ̀rẹ̀ báàbù míì باب من أطاع العلماء والأمراء بتحريم ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذهم أربابا من دون الله بسم الله الرحمن الرحيم باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله ما أحل الله أو تحليل ما حرم الله فقد اتخذ فقد اتخذهم أرباب من دون الله وقال ابن عباس يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر وقال الإمام أحمد عجبت لقوم عرفوا الإسناد وصيحته ويذهبون إلى رأي سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم أدري ما الفتنة؟ الفتنة الشرك لعله إذا رد بعده بعده لعله إذا أن يقع في قلبه شيء من الزيت فيحدث نعم الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله هذا لي أتشيما في أسمى تنماني وقل قربا إكي ترى فتح المجيد إكي أجي شرح في كتاب التوحيد kìtàbí tàwhídì yìí òun náà ni tíra tí sheikh fi ń ṣàlàyé àwọn nǹkan tí mùsùlùmí tí wọ́n ń gba ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba sheikh wòye ní oríṣiríṣi àwọn nǹkan tí ń lọ nínú ìlú wọn wọ́n fi wá gbé tíra tí a ń pè ní kìtàbù tàwhídì kalẹ̀ láti máa ṣàlàyé láti máa pe àkíyèsí àwọn èèyàn ipe ẹ̀ta jí o eléyìí náà ẹbọ ni o ìwá ṣe pé ṣéèkì nìkan ń design rẹ̀ nísìnyílẹ̀ mẹ́bọ ní ń pè fáwọn èèyàn bóyá ni pé nǹkan tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó ti pè ní ẹbọ náà ni wọ́n ń pe àkíyèsí àwọn èèyàn mímọ́ wọn ń ṣàlàyé yẹn pé ọ̀kà anna sheikh ya'ish ma'ana hada. àfi bí ẹni pé ṣéèkì ń bá wa sẹ̀lé ní àwùjọ tí à ń gbé yìí pàtàkì jùlọ nírú inú ìlú táwa wà yìí nínú Ìlọrin yìí bí ẹni pé ṣéèkì ń bá wa gbé bí ẹni pé torí wa gan-an ni wọ́n fi kọ síra yìí ni báàbù tí a fẹ́ kà lónìí yìí báàbù tí ó lágbára tó ṣe pé gbogbo oníkálukú náà ló sì gbọdọ̀ lákìyèsí ní àgbọ́yé yẹn gbọdọ̀ dérò séyìí ẹni tí àgbọ́yé rẹ̀ tí ò bá tí ì débi irú ní tí àwọn ń ṣe lálàyé lónìí ta fẹ́ kà yìí àgbọ́yé yẹn ò tí ì kó tó òun náà ni man àtọ́ alẹ́ ìlẹ̀ náà ibi ṣèkù ti ṣe tẹ́rìjámà báàbù yìí nù wọ́n ní man àtọ́ alẹ́ ìlẹ̀ náà ẹni tó bá ń tẹ̀lé àwọn àfa wẹ́l umara tó ń tẹ̀lé àwọn aláṣẹ nínú ìlú fi tahrimi ma ahalla Allah níbi ìsọdè ìwọ̀ nǹkan tọ́lọ̀ ń ṣe ní ẹ̀tọ́ tọ́lọ̀ ń pè lẹ́tọ́ káwọn afá kún sí dìde kán ní èèwọ̀ ní àbí àwọn aláṣẹ kan ni wọ́n dìde wípé èèwọ̀ ní nǹkan tọ́lọ̀ ń pè lẹ́tọ́ ni bí lápòjú kẹ́nìkan wó sùn ní ìsìn kó ní ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó méjì ìyàwó méjì ó di èèwọ̀ àbí mẹ́ta àbí mẹ́rin ó di èèwọ̀ tòlẹ́dì pé tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ní nǹkan yẹn ẹni ń wá sọ di èèwọ̀ ẹni tó bèèrè tẹ̀lérò àwọn ènìyàn ọ̀rọ̀ wọn ni a fẹ́ sọ àfáà ni àmọ́ nǹkan tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ni wọ́n sọ pé ẹ̀tọ́ ni ẹ má dá wọn lóhùn bóyá nìkan sọ pé kí n bá kojú ìwà pé ẹ má máa mutí mọ́ o wọn ni ẹ má dá wọn lóhùn kí ni jẹ́ má mutí mọ́ ẹ mutí dáadáa torú ẹni nǹkan tọ́lọ̀ ń ṣe ní náà ní pè ní ẹ̀tọ́ àbí ọlọ́ni ẹ kúnlẹ̀ máa anẹ́bísọ̀ sọ́lám ní ẹgbọ́dọ̀ tẹ kí ẹgbọ́dọ̀ kúnlẹ̀ kí o ní ẹ má dáwọn lóhùn ẹgbọ́dọ̀ dáwọn lóhùn irú ẹni yẹn tàhílù ma haramallah tọ́nà ń ṣe ní èèwọ̀ iná ni wọ́n ń pè ní ẹ̀tọ́hùn irú ẹni tó bá wá ń tẹ̀lé irú àwọn àfáà yẹn bí a lórí rédíò ló ti gbọ́ ní irú tẹlifíṣàn ló ti gbọ́ ní orí ilẹ̀ ló ti gbọ́ ní tí wọ́n ń ké káàkiri wọn náà bá wò pé ẹ̀hán tán wí náà làwọn náà máa ṣe àbí ẹ má wo yèpẹ̀ mọ́ ẹ má lọ lè wo nǹkan mọ́ ẹ bá fẹ́ ṣe àwọn kan pariwo ìpè ẹ gbọ́dọ̀ ṣe mọ́ o àkàlẹ̀ ẹ má dá wọn lóhùn ẹ má lọ lè yẹ wò dáadáa tọ̀ irú eléyìí ẹnìyẹn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ náà ló ń pè lẹ́tọ̀ọ́ àbí tó kú bá kú ẹ máa ń sọ òkú di gẹ́gẹ́ bí ẹni pẹ́ ń ṣe ìyàwó má ìwọ ni Ànábì sallallahu alaihi wasallam pé àwọn bá dìde bá ní ẹmọ́ dáwọn lóhùn ẹjẹ́ yín ó pé wọ́n ní a máa jẹun òkú mọ́ wọ́n bá sọ di wákà ní wọ́n náà bá ń bá wọn kọ́ náà ní jẹun òkú tó jẹ wáyé irú ẹni yẹn ó ti ṣe ń tọ́lọ̀ ń pè ní di ẹ̀tọ́ ẹni tó bá wá ń tẹ̀lé wọn tó náà ń ṣe bí tiwọn pé fàkọ̀dí tàkàdà ohun àrọ̀bábá min dunillah ìyẹn ti sọ àwọn ènìyàn di gbákejì ọlọ́run mọ̀ ìyẹn sọ wọ́n dọ́lọ́run ẹnìyẹn ti dọ́lọ́run mọ̀ lọ́wọ́ nù kódà irú nǹkan yẹn ẹ̀bọ níjẹ́ báwọn ìyẹn ti sọ di ọlọ́run kódà bí nǹkan tó ní kó o ṣe yẹn tí ì bá ṣe bọ́ ṣe ọ̀pẹ́ tí ń fúnyàn ló ń jẹjẹ níbi òkú nìsín kì í ṣe bọ́ níṣe àmọ́ èmi ó máa fún ìyàn ló ń torí kí ni torí àfà lágbájá oníkàmọ̀ sí bóyá àwọn náà wá ṣiṣẹ́ lérí rẹ̀ ọlọ́dẹ bá bàlágbájá pé bá wá ibi tí ànábì ti ní ẹmọ dáná bí òkú wa pàdé mọ́ dáná hùn mọ́ sí oṣù lọ́dẹ bá àwọn tọ̀hún àyẹ̀tẹ́ ní àmọ́ yìí ẹni tí ń dà wọ́n ti kẹ́rì fún ọ òun rèé wọ́n gbé àìrọ́ ìmọ̀ ọgbọ́ta ilé ìyẹn ní tó ṣe yẹn kìí ṣẹbọ àmọ́ títẹ̀lé tó tẹ̀lé àfa àwọn gangan ní jẹ́ ẹbọ so Ibn Abbas náà ká padà sínú tíra gangan sheikh abdulrahman al-sheikh wọ́n ní liqawli Allahi ta'ala wọ́n ní gbólóhùn ọlọ́run làwọn kọ́kọ́ fi táwọn kọtíra gan aleyhi rahmatullah àwọn gangan wọn kọ́kọ́ mú àyà alukur'an yẹn wá ọmọ wọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọn tí wọn ń jẹ abdulrahman al-sheikh olówá ní àkọ́kọ́ wọn kọ́kọ́ bá wọn wáyà rí láti inú alukur'an olówá ní ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min ọlọ́run sọ̀rọ̀ àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ yẹn pé àwọn christian àtàwọn jew pípẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ jọ wọ́n o ittakhadhu ahbarahum wa ruhbanahum yẹni pé wọ́n ti sọ àwọn àǹfàá wọn wọ́n ti sọ wọ́n di arbaban ọlọ́run min dunillah wọn ò mọ ọlọ́run lọ́lọ́run mọ́ ara àwọn láìsí ti ń bẹ lára àwọn yahudi àtàwọn nasara nù àwọn àǹfàá wọn náà máa ń du ọlọ́run fún wọn. wal ibnu maryam wọ́n tún sọ ànábì Ìsá ọmọ Maryam wọ́n sọ́dọ̀ ọlọ́run ọlọ́ni wa ma umiru illa liya'budu ilahan wahidan olúwa ní bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba kan oṣù náà ládẹ̀ pa wọ́n láṣẹ bí ká máa sìn la ilaha illa hu kò sẹ́ni tá gbọ́dọ̀ máa sìn àfi Allah subhanahu amma yushrikun olúwa ní mímọ́ ìmí ọlọ́run ọba mọ́ kọjá gbogbo nǹkan tẹ́ ń rúpọ̀ mọ́ mi rùn وتقدم تفسير هذا في أصل المصنف رحمه الله وني ọ̀rọ̀ àyà tá a kà yìí wọ́n la ti kọ́kọ́ ṣàlàyé rẹ̀ ṣáájú fọwọ́ tá a bá rántí àti sọ síwájú fi dhikri hadithi Adiy ibn Hatim radiyallahu anhu bàtà ń sọ hadithi Adiy ibn Hatim níjọ́ ànábì ń káyà yìí fún fún Adiy Adiy ni ó ṣẹ̀sìn Yahudi rí ẹ̀sìn Nasara kọ́ síwájú kó tó di mùsùlùmí bàtà nàbí ń káyà yìí fún wọn àwọn ni rohban ah ń ṣe méjì ni pé ah ó wá sọ fún ànábì pé ah àìsìn àwọn ènìyàn bàtà fi ń ṣe tóun fi ń ṣe ẹ̀sìn kírísítẹ̀nì wọn ni àwọn èsìn wọn ah, àwọn pásítọ̀ àìsìn wọn o ọlọ́run làwọn ń sìn o ànábì wa ni ẹ̀ẹ́n tí ń sọ òtí yìí ọ̀ anábi ni alaysu idha ahalla Allahu shay'an harramuhu fatuharrimuna qala bala ó ní ṣe bí nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ sí máa ń pásítọ̀ yìí máa ń sọ pé èèwọ̀ ni tẹ́yìn lórí sọ pé ó déwọ̀ àdíyí níbẹ̀ ni a máa ṣe bẹ́ẹ̀ ànábì ni ti ń jẹ́ pé ọ̀dà tọ́lọ́run bá tún sọ pé ẹ̀tọ́ ni sáwọn pásítọ̀ yìí máa ń sọ pé èèwọ̀ ni tẹ́yìn lórí sì ní èèwọ̀ ni ẹ̀tọ́ ni pásítọ̀ lè wọ̀ ni ẹ̀yin ó sì lè wọ̀ ni èèwọ̀ ni pásítọ̀ lẹ́tọ̀ ni ó sì ni ìmọ̀ ń àbí ìṣẹlẹ̀ ó ní máa ni ti ń jẹ́ pé ẹ̀sán ọdẹ ọlọ́run nù kí gbogbo tí ọlọ́run bá ní ọ̀dà tẹ́nìkan bá dìde tó bá ní máa ni bóyá bàbá lẹ́ni ni àbẹ́nìyẹn jẹ́ ọ̀gá ni ọwá ní tọ́lọ̀ ọmọ ṣe ni tọ́lọ̀ ṣe máa ṣe ẹnìyẹn ti dán ọlọ́run mọ́ lọ́wọ́ nù o tó pé tọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ ṣe òun sì ní ọmọ rẹ̀ ṣe òun sì ń ṣe ẹnìyẹn dán ọlọ́run mọ́ rẹ̀ lọ́wọ́ nù kọ́dà ẹlòmí ọkọ rẹ̀ ni ẹlòmí ìyàwó rẹ̀ so tó bá ti rí báyìí pé tọ́lọ́ ní pé ọmọ ṣe èèyàn ń ṣe àmọ́ tó wá mú wọn ṣe ni pé nìkan ló pàṣẹ lé fún ọ lérí bẹ́ẹ̀ ah ẹlòmí àáfàá ti ẹni ni? àáfàá wa náà ní ká máa ń ṣe báwọn alábàámi ọ̀hún ní gbọ́dọ̀ rí ọkọ̀ oṣooṣù náà Ah, kéwù kí lọ́wọ́ ní ọmọ ké kéwù sètánì àbí kí ni kọ́mọ wá sí kọ́mọ sí bídíà bídíà títà ní sètánì ní kọ́mọ sí àbí so òun ni pé tí ẹ bá ti ń tẹ̀lé èèyàn lórí nǹkan tọ́lọ̀ ní pé ọmọ ṣe tí ẹ wá ń ṣe ẹnìyẹn ti di ọlọ́run mọ́yàn lọ́wọ́ nù so mi pé èèyàn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run nù sheikh ni waqala ibn abbas radiyallahu anhu wọ́n sì wá sínú ọ̀rọ̀ abdullahi ibn abbas ó ní yíó ṣíkú an tunzala alaykum ó ní à ah, ó súnmọ́ ẹ̀yin èèyàn yóò padà sọ̀kalẹ̀ fún yín hijaratun minas sama òkúta ọlọ́mọdé kókútọ̀ padà bọ́ láti sánmà tí ó mọ̀ ọ̀rọ̀ lé ní lérí bí òjò aqulu qala rasulullah èmi ń sọ̀rọ̀ pé ànábì sọ báyìí wa taquluna qala abubakar wa umar ẹ̀yin ń sọ fún mi pé Abubakar àti Umaru nǹkan táwọn sọ ni èmi ń sọ pé Ànábì sọ báyìí ẹ̀yin sọ pé Abubakar àti Umaru sọ báyìí qawluhu gbólóhùn Ànábì tó sọ pé yóò ṣìkà ẹ̀ gbólóhùn Abdullahi ibn Abbas tó ní yóò ṣìk bidummi awwali wa sin yóò ṣìkù dóhùn yẹn yẹn ni pé yá òun dóhùn ni ó ní yóò ṣìkù ṣìn rẹ̀ kẹsìrọ̀ ni ó ní mẹ́ni pé ayẹyẹ kúrúbù wọ̀nyẹ sọ̀rọ̀ à ẹni pé ó súnmọ́ yọ yára ẹni pé ọlọ́mọdé pé ìyá ọlọ́wọ́ wà bá yín kíákíákíá wọ́n ní wà ẹ́dà kọ́wọ́lù ibn abbas radiyallahu anhuma ibn abbas ló sọ̀rọ̀ yìí wọ́n ní jawab ọ̀rọ̀ yẹn jẹ́ ìsì liman qal fẹ́ni tó إن أبا بكر وعمر رضي الله عنهما لا يريان تمتع بالعمرة إلى الحج ẹwọ ọ̀rọ̀ hajj ni wọ́n ń sọ ipé àwọn tí wọ́n ń sọ pé Abubakar àti Umar radiyallahu anhuma wọn ò rí sí kíyàn ma ṣe tamattu' umra àti hajj kíyàn ó ṣe papọ̀ yẹni pé kíyàn ó ṣe tamattu' kíyàn ó ṣe umra kíyàn wá sọ pọ̀ mọ́ hajj ẹni tó bá lóhun ò rí náà ni ipe ìfúrọ́dù lọ́dà sheikh osemin ní mẹ́nu tí àwọn kan wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà ntí abubakar àti umar radiyallahu anhuma ntí wọ́n fi pa àwọn èèyàn láṣẹ tàbí fún àwọn èèyàn ní márùn àbí ká máa ṣe ìfúrọ́dù ká máa ṣe tàmátọ́ oníkí wọ́n fẹ́ káwọn èèyàn kọ́kọ́ wá fún umra lọ́tọ̀ kan padà sílé tó bá tún wáyá kan ìṣẹ̀ tó wá wá fún hajj lọ́tọ̀ so àwọn rí pé nígbà yẹn yóò jẹ́ kí ẹrù kó mọ bà wọn kèfèé rí pé eh ẹwà nǹkan ṣe yáwá ń jò ní rẹ́kẹ́dẹ́ àwọn kan tó yáwá ní àsìkò yìí náà eh àwọn mùsùlùmí ti pọ̀ so ìṣìhàd táwọn ṣe nìyẹn àmọ́ Abdullahi ibn Abbas òun wá ń fi rinlẹ̀ pé tàmọ́ tó lọ àwọn èèyàn wá ń bá Abdullahi ibn Abbas jiyàn pé ìfúrọ́dù lọ́dà kí làwọn ènìyàn gbára lé àwọn gbára lé ọ̀rọ̀ Abubakar àti Umar ipe ìfúrọ́dù òun lọ́dà jù ibn Abbas wá ní yàrá anna tamattu'a bil umra wal hajj wajibun wa yaqul ibn Abbas ti ẹ̀sìn ní òun rí pé hajj àti umra kí o ṣe papọ̀ inú kí o ṣe tamattu dandan ni wa yaqul yóò sọ báyìí pé in tafa bil bayti tí yẹn bá sì tawaf ní kaaba wa sa'a bayna safa wal marwa tó ṣe sọ̀fá tán ó sá sáàì tó sáré láàrin sọ̀fá àti marwa lẹ́ẹ̀méje faqad halla an umratihi sha'a am aba irú ẹniyẹn kọ́ bọ́ra lẹ́ẹ̀ níbi umra rẹ̀ ó fẹ́ àbọ́kọ̀ ó gbọ́dọ̀ bọ́ra ni ìtí Ibn Abbas sọnù lè hadith Suraqah ibn Malik torí pé òun rí hadith látọ̀dọ̀ Suraqah ọmọ Malik hina amarahum an-nabi sallallahu alaihi wasallam gbàtà nàbí pa wọn láṣẹ wípé an yaj'aluha umratan kí wọ́n sọ ájì wọn kan sọ di وسعوا بين الصفا والمروة وانت شارلا عن الصفا مروة أقول سراقة سراقة واني يا رسول الله وجسي الله على عامنا هذا أم للأبد ṣé ọdún yìí nìkan ni ká ṣe tàmọ́tòrì ká ṣe umra tán ká bọ́ra lẹ̀ ká wá tún ṣe ká tún pẹ̀rẹ̀ ajì níjọ́ tí ajì bá bẹ̀rẹ̀ sọ́dún yìí dàbí gbogbo ọdún ànábì bal lil abad gbogbo ọdún náà ni والحديث في الصحيح وني وإنئذ بطر باتري باي تاري حديث لا تدى النبي وني فلا عبر كسي أو جاري لمن استفني لمن استفتى أن ينظر أن ينظر في مذايب العلماء فانتم وإداجو طوال ليو مذهب وعفا وما استدل به كل إمام قالوا ليو يريبوا وما إمام كوكا ويأخذ من أقوالهم kó wá mú nínú ọ̀rọ̀ wọn ma dalla alayhi dalil nǹkan tí ẹ̀rí tọ́ka sí idha kana lahu milkatun tó bá ní agbára yaqtadiru biha ala dhalik tó lè fi wú ọ̀rọ̀ àwọn àfáà yẹn kama qala ta'ala ọlọ́run sọ báyìí pé fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila ọlọ́run tẹ́ bá ń fa nǹkan kan láàrin ara yín ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀dá padà sí ọ̀dọ̀ òjíṣẹ́ tẹ bá nígbàgbọ́ sọ́lọ́run àti ọjọ́ kẹyìn dáálíkà kọyìn kẹ́dá padà yẹn lólórí fún yín wà áṣìṣẹ́nà tàwílà eléyìí ni àlàyé tó dáa jù tọ́ in tí ó ṣẹlẹ̀ kí n ṣàlàyé rẹ̀ láàrin in tí Abdullahi ibn Abbas ń ṣàlàyé òun sọ pé gbogbo ẹni tó bá fẹ́ ṣe hajj tó bá lọ bóyá alápèjú èèyàn kú láti Nàìjíríà ọwọ́ maka pé ọkọ̀ lọ sí madina ìgbà tí ń lọ sí tíńbọ̀ wá sí maka maka ló ti ṣe umra ó gbé ihram ìgbà tó débẹ̀ yóò ṣe tawaf bó bá ṣe kọ́ wọlé nínú kaaba yóò ṣe tawaf yóò rọ kiri kalẹ̀ ọlọ́run lẹ́ẹ̀mejì tó bá ṣe yẹn tán yóò lọ síbi safa àti marwa àbí tó bá ti kọ́kọ́ parí tọ́wáfù yóò dún níbi maqama ibrahim yóò ṣe náfìlì lẹ́yìn náà fìlà tó bá ráyè mu zamzam kó mu tí ó bá ráyè mu kọ́kọ́rí sí ibi sáàyì yẹni pé sọ̀fà àti mọ́rọ́wà tó bá yẹ sọ̀fà àti mọ́rọ́wà tán kọjáde lẹ́ẹ̀mejì tó sáré lẹ́ẹ̀mejì kọjáde kọlọ̀ lè fárí àbí kó gé irun rẹ̀ kù kó bọ́ aṣọ rẹ̀ kalẹ̀ aṣọ ìhrọ́m tó gbé wọ̀ sùúrù ẹni yẹn ó ti parí umrọ́nù kó wá máa retí ìjọ tó bá tún di ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul-Hijjah kó wá tó gbé ihram mi irú ẹniyẹn ó sì tamattu ẹnu yẹn ni pé ó gbádùn ìgbà tó ṣe umrah tán ó wá gbádùn gẹ́gẹ́ bí ẹnpó wà ní ilé wọ́n ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ umrah òun ní ìtò dáa ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ hajj ní ọjọ́ kẹsàn-án onírú ẹniyẹn òun lẹni tí ó ṣe tamattu so òun ni Abdullahi ibn Abbas ń pèpè sí pé náà ni káwọn èèyàn máa ṣe àwọn kan wá nínú wípé àwọn oníṣe yẹn ìjọ kẹsàn yẹn nìkan náà làwọn kan jáde náà làwọn wà táwọn bá ṣe umra tán àwọn parí umra lọ́tọ̀ kò sí tọ́ka wọn so àwọn wà wá fún àjì náà ni àwọn ò dúró àwọn lọ lé àwọn àwọn ni wọ́n sọ pé nù pé ìtọ́da kọ́hùn ṣékù sèmí ni wọ́n ń ṣàlàyé gbogbo ẹwọ nǹkan tó o gbogbo ẹ̀ náà ní bẹ nínú àwọn ẹ̀yà hajj torí hajj oríṣi mẹ́ta ni a yẹn lè ṣe al-ifrad oníkéyàn dá jìnnì kan ṣe àbí kéyàn ṣe tàmọ́tò oní àlàyé tí mo ṣe tẹ́lẹ̀ kan kéyàn pa umra pọ̀mọ́ hajj àmẹ́yìn ó fi àlàfo ìgbádùn sáàrin rẹ̀ jọ́mẹ́sọ̀kọ́ o àlàfo ìgbádùn yóò fi sáàrin rẹ̀ àbí kọjá pé èyàn ó ṣe kiran àti hajj àti umra tó bá ti parí umra ò ní bóyá ògùn kankanlẹ̀ ò sì ní fárí ọ parí umra ó ṣe ṣe sọ̀fà àti mọ́rọ́wà tán báyìí ò ní bọ́ra lẹ̀ títí tí ó fi di ọjọ́ kẹsàn ọba tún bẹ̀rẹ̀ hajj náà bẹ́ẹ̀ so èèyàn ṣe kẹrọ́nù nù so Abdullahi ibn Abbas wọn ń ṣàlàyé pé tàmọ́ tó yẹn òun ló dáa jù àwọn kan wá ní pé ah, Abubakar sọ báyìí àti Umar so Abdullahi ibn Abbas wá bínú ó wá ń sọ fún wọn pé à ah, hmm, ipe ẹ̀rù ń bà mí èmi ń sọ fún yín pé Ànábì sọ báyìí èyí ń fi ọ̀rọ̀ Abubakar àti Umar ẹbí ń tako ọ̀rọ̀ tẹ́mi ń sọ fún yín tó ní tí wọ́n fẹ́ sọ ni pé ẹ wo bí Abubakar ṣe tó ẹ wo bí Umar bá ṣe tó nínú ẹ̀sìn àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ wọn kò lè lágbára ju ti di anabi sallallahu alaihi wasallam náà ntí Abdullahi ibn Umar tó fẹ́ Ibn Abbas tó fẹ́ jáde níbi ọ̀rọ̀ yìí nù kì í ṣe pé ń fi àbùkù kan Abubakar àbí ń fa àbùkù kan umar wa haṣáù kò jẹ́ sí irú nǹkan báwọn láíláí wal-bukhari wa muslim wọ́n ní ọ̀rọ̀ yìí ó wà nínú àdísì bukhari àti muslim wa ghayruhuma àtàwọn tíra àdísì ní náà nabiyya sallallahu alaihi wasallam qala anábì sọ báyìí pé law amri tí n bá ti kọjú sí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe mastadbartu mi ò kí n tó dẹ́yìn padà má ma ahadaitu ولولا anna معي alhadiya la ahlaltu anabi ni in pa ìyẹn ni pé in ní ti pa ẹran àdáyà mi ma àdé tó ní wọ́n fi ṣe àdáyà lélẹ̀ yìí ó ní walaula anna ma'i alhadiya la ahlaltu tí bá ṣe pé ẹran àdáyà yìí ni pé ẹran anabi fẹ́ pa anabi ni mo ti mú lọ́wọ́ ni yàtọ̀ tí ń bẹ láàrin tamattu àti kẹrọ́nù nù yẹn ni pé ni èyí tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan kí o ṣe múra kí wọ́n bọ́ra kalẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ hajj nígbà ń pè ní kẹrọ́n onípe yóò ṣe múra oníbọ̀ra lẹ̀ ó sì bẹ̀rẹ̀ hajj náà ìyàtọ̀ tí mẹ́bẹ̀ ni pé ẹni tí ó bá ṣe irú tí mo sọ kẹ́yìn yìí kẹrọ́n ẹni yóò ti mú ẹran tí ó pa lọ́wọ́ ó fa nǹkan rẹ̀ lọ́wọ́ ni anábì ni èmi ti fa ẹran mi lọ́wọ́ ni o tó a pé mi náà bá fa ẹran mi wá èmi náà bọ̀ra lẹ́ngbà tí mo ṣe umra tán hada lafsul bukhari oníbi bukhari imam bukhari ti gbáwá ní alẹ́ rahmatullah fi àdísì àìṣà radiyallahu anha inú àdísì àìṣà wani wà lafdu fi àdísì jabir wani bó ṣe wá nù àdísì jabir anábi ni if'aluma amartukum bihi ẹsìn kan tí mo ní káyìn ó ṣe yẹni pé mo ní ẹbọ́ra alẹ́ tẹ́ bá ti ṣe umra tán ẹbọ́ra alẹ́ o wọ̀lẹ́wọ̀lẹ́ a ní sọ́kùtùl adìyà tí bá ṣe pé mi ti mú ẹran àdáyà mi lọ́wọ́ ni lafa'altu misla alladhi amartukum n tí mo ní ẹṣin lèmi náà bá ṣe yẹni pé tamattu lèmi náà bá ní bá ṣe fi iddati ahadith wọ́n ní àdé sí pọ̀ yóò ayyidu qawla ibn abbas tí ń sọ̀pọ̀ ti gbólóhùn ibn abbas wọ́n ní wabil jumla ní àkójọpọ̀ ọ̀rọ̀ wọ́n ní wàlẹ̀ hadha qala ibn abbas ní ibn abbas sọ bá ti pé lamma aradu alhaditha gbàtàwọn èèyàn takò hadith annabi bi ra'ayi abibakiri wa umar pẹ̀lú ọ̀rọ̀ abubakar àti umar radiyallahu anihuma ó ní yushku an tunzala alaykum hijaratan minas sama ó ní ọ̀rọ̀rùn kọ́mọ̀ jẹ́ pé ẹ padà wá kọ́mọ̀ jẹ́ pé yóò súnmọ́ kí òkò kọ́mọ̀ máa rọ̀ báyìí láti sánmà látara pé kí ni ẹ̀ yapa àṣẹ ọlọ́run ọba tọ́ òun ni pé mùsùlùmí èyàn gbọ́dọ̀ wà very very careful kíyàn sọ́ra àyàn gan kíyàn sọ́ra àyàn àfá àfẹ́ ìsọlọ́run o àfá kìí sànẹ́bì ìntàfà bá ti sọ tàfà bá sọ nkankan ara tí ma ń dìjà láàrin alùsúnnà àtàwọn bá ti súnnà nù àwọn mú ọ̀rọ̀ àfá kankankankankan so bí ẹni pé ànẹ́bì lọ sọ

so àfá rẹ̀ ń sọ tánàbí ọ̀sọ́ ó sì ti ọlọ́rùn tó apẹ́ tó bá lẹ́sìn ọlọ́run bá ṣe ni wà láyọ̀kọ́ bá rú àfá àwọn jà ní kí á àfá àbúrò wọ̀ yìí ẹ ti ẹ̀já wọn bí kí ní yìí wọ́n ti ń sọ so lẹ́fì pé irú ẹni yẹn kò ṣe súnà ìfẹ́ ẹnu ní ṣe kí ìfẹ́ ẹnu náà ní ń bá kí torí tí ò kò sí yàtọ̀ láàrin irú ẹni àtàwọn súfí tó súfí náà ń bá kínú agídí náà ní pé àníkóndì ẹ̀ àníkóndì rẹ̀ àti sọ́nà àbá àti ń sẹ́nà ń tàmà bá lọ́nu sọ̀rọ̀ eléyìí aburúlá ńlá ni ẹwà rí àwọn èèyàn kan tó jú wọ́n bá tún sí wọ́n bá tún bẹ̀rẹ̀ wọ́n bá tún mọ kó fún stázù níbàdàn wọ́n kó fún lọ́yọ̀ wọ́n kó fún gbogbo bí kíbi wọ́n sá mọ kó fún náà ni yóò sì má gidi so ní tẹ́yàn máa fi ń bọ́ níbi ìfẹ́ nú ọlọ́run bá ń fi wá sí òun ń ṣe fún lóòrèkóòrè lóòrèkóòrè a máa gidi pé ìsánigbà yìí náà ni so bẹ́ẹ̀ sì ni irú yìí òun ìná ìdùnnà máa ń pè ẹni tó náà bá ń tẹ̀lé ẹnìyẹn ti sọ òṣàṣù di ọsọdọ ọlọ́run ẹ̀yìn àtẹ̀lé ìjàbàtá náà ni mo fi ń sọ fún wọn igi ọlọ́run ẹ̀yìn ni ó ti dọ́ mọ́ yín lọ́wọ́ torí ọ̀lẹ́rí ẹrù ìjàbátá ni wọ́n ń pè wọ́n bá ti pè mí ọ̀nà ah, ẹ̀yìn ẹrù rẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀ ọlọ́run torí pé kí ni n tí ń sọ fún yín ẹ̀ẹ̀lẹ́ kò síbi tẹ́ ti lè rí kò síbi tẹ́ ti lè rí kò sí anábì ọ̀sán bọ́lá fà kó lóòsọ̀ wá sọ ẹ̀ẹ̀lẹ́ rí inú tíra kankan ó parọ́ parọ́ parọ́ parọ́ máa wà fẹ́ẹ̀sẹ̀ káàkiri ìrọ̀hùn já ó tún lọ lóòrùn lọ ń múra ń jò ní ìtúnlọ̀ lè ń parọ́ máa wà ẹni ọmọdé rí ààrẹ òun rí ṣe ògìrí kan òun rí kìnnì kan tó wọ́n tó tí lábáwọ́ òjòkó lẹ́nu ẹ̀ lórí ṣe ògìrí kan wá ní ah màdí sì gan o ah, wọ́n ní mo màdí ìdákùn ah, ẹ̀ mọ́ bí ẹni tí rí dàrú ìdákùn mo sì mọ́ pé mo sì àwàláyà mo sì màdí sì gan ah torí ọdún ẹ́ ah wọ́n so ní pé gbogbo èèyàn gbọ́dọ̀ generalize kí ní òsì gbèsè ayé yẹn ni kí yàn ọmọ lò gbogbo gbèsè ayé rẹ̀ ntọ́ ọba ti rí lẹ́rìí látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ẹ wo bí abubakar ṣe tó ẹ wo bí umar ṣe tó bọ́ ṣe tó lọ́dọ̀ abdullahi ibn abbas àmọ́ yóò tó rí páwọn èèyàn ń sọ ohun tó fẹ́ ta ko ta anabi sallallahu alaihi wasallam á oníláíláí ẹ má wà wà láà o ẹ má wà fìtínà o tó ó kìlọ̀ fáwọn èèyàn kọ́dọ̀ ọ̀rọ̀ tó já àwọn èèyàn láyà náà ló bá wọn sọ láti pé kí ni káwọn èèyàn bá lè já ọ́ kù níbi ìfẹ́ máa fi Abubakar àti Umar láti máa fi tako anabi torí Abubakar gan radiyallahu anhu àti Umar gan radiyallahu anhu àwọn gangan wọn ò lè ṣe kankan tí ó tako ti anabi sallallahu alaihi wasallam ṣe ṣùgbọ́n bá ti ẹ̀ ṣe kankan tó jẹ́ pé wọ́n ṣe ìṣèhádìí ni tó gbìyànjú so pàtàkì jùlọ nǹkan yẹn náà tiẹ̀ tó wá ń bẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà táwa ni ẹni tí kìí ṣe àwọ́bá tí ì ṣe umaru tí kún ní wà nǹkan lé ọlọ́wọ́ lọ́mọ gbà kama sọ pé kìí yọ̀dá kí àwọn ni àwọn àfáà kìí lọ́dá àwọn àfáà kìí lọ́dá tí ni ó ń sọ àwọn àfáà yẹn dọ́lọ́run ẹ̀rìkì mọ̀ sọ́lẹ̀ kan pé nú àwọn ni tẹ́ bá sọ pé ni àfáà kìí mọ̀ ń ṣe àfáà kìí lọ́dá ọ̀dá àwọn bàbá wa tó ti wá ìyẹn kọ́lẹ̀ rí ẹ̀rí pé ń bọ́lá nẹ́bí sọ̀lọ́ àṣálàmù ti ṣe nẹ́lẹ̀ rí ṣùgbà yẹn náà lè yóò fi rí súnà nẹ́bí sọ̀lọ́ àṣálàmù tí èèyàn ń gbìyànjú láti ṣe lè yóò fi rí ṣe ṣẹ́jú ká tún lọ sí wájú díẹ̀ sí náà ọjọ́ ti lọ sọ insha Allah tó bá di ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ Imam Malik náà ni abẹ́bẹ̀rẹ̀ láti mẹ́ka wallahu a'lam. Assalamu alaikum onígbà tí ń jẹ́ ẹ̀rí wà fún pé a máa fi àwọn ọmọ tí ó ti bàlágà kò sáfù tí èèyàn sì ní èèyàn sì ní ládàá ìrìn jàmá. ọmọ tí ò ti bàlágà. ẹ ẹ kò sáfù tí ò sì ní ládàá rẹ. kí ni ládàá rẹ bò. tí èèyàn sì ní. ọmọ tó bá ti mọ̀rún kí tí epo ti gbọ́n ọ̀rọ̀ ó bàlágà kọ kọ́dà fi tó sáfù jẹ́ náà kọ ọmọ tí èyí ti bàlágà gan lè jẹ ìmáàmù tó bá ti mọ̀rún kí tó sì mọ̀ alkùránì ká ó lè jẹ́ imam sọ́nà àwọn sọ̀hábà amrobin bulsalma amrobin shu'aib so inú àwọn sọ̀hábà ọmọ kékeré ni anẹ́sọ̀ sọ́lámù sí olóhun lòun mọ̀ kùránì ká jù náà àwọn èèyàn wọn ni so láti lè mọ̀ pé ọmọ tó bá ti lè tòun sáfú tí ẹ pọ́ ọmọ tí ó ti kó mẹ́ tó tó sáàpù mẹ́ yẹn lè fi tó jàmá yẹn lè fi tó sáàpù kò sí tí ó burú mẹ́ èyàn lè ládàá ẹran ìdí ńlá ìta àlà wallahu a'lam. orúkọ ìrìn àṣàlámà ayékùnrin yàrá ọ̀sán ẹlọ́kùnrin báwo ni a ti ń dá àkókò ìwọ̀n eh, gbogbo ìmọ̀ àti pé hmm, kí ni ìtumọ̀ tí òun bá eh, àtàrí. naam àsìkò zuhur ó ní í ṣe pẹ̀lú òórùn kan atari. Abi òórùn yẹ atari. tí wọ́n bá ní òórùn kan atari. yẹn ni pé tí wọ́n bá gbójú sí tí wọ́n bá gbé nǹkan kalẹ̀ bògì nǹkan yẹn yóò parẹ́ mọ́ lára bògì yẹn yóò parẹ́ mọ́ láà òun ti kàtà rírùn mi pé ó ti wà ní dèdè orí yàn tó bá ní òun ti yẹ ó yẹ àtàrí báyìí gẹ́gẹ́ náà ń pè ní zawal waqtu zawal shams òun yẹnu so àsìkò tóun bá ti yẹ kó látàrí yẹn bògì yóò ti rọra fi sí ẹ̀gbẹ́ tó náà pè ní pé òun ti yẹ ẹni tó bá fẹ́ dàmà ọ̀nà tó rọrùn jù oníkéyàn wá bí nǹkan kan bíi báírò báyìí tó straight kéyàn gbé kalẹ̀ sínú oòrùn tí oòrùn bá ká tàrí tó bá kó gbé kalẹ̀ lọ́wọ́ bí ọwọ́ àárọ̀ kọ́lẹ̀ lè rí tóòrùn bá yọ tóòrùn ti yọ dáadáa ẹ lè rí kí gbogbo òun gùn kó gùn sí ẹ̀yìn kọ àkókò síwájú tó gún gbànànà ó lè tó bá yá àmọ́ rí yóò máa wọlé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ tó bá yá yóò wà ẹ́rì pé yóò parẹ́ mọ́ la tó bá ti parẹ́ mọ́ láhùn ó ti kàn àtàrí nù yẹn kó ti wà lọ́kàn kan àárín gbùngbùn sánmà bọ̀ tó bá di kó bá ti wá ń yẹ gbòógì yẹn ẹ ti rọ arílẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò ti rọ ayẹ̀ òun náà ń pè ní zawari tó bá ti yẹ síwájú díẹ̀ tó gìgí ẹ rí ògìgí níwájú díẹ̀ a jẹ́ pé òun ti yẹ̀ ẹnu àsìkò àyílẹ̀ àti tónù tó ń dán sọ pé òun ti yẹ kúò ní àtàrí wọn ni olú ti yẹ àtàrí ó ti yẹ kúò ní àtàrí àsìkò yẹn ní àsìkò zóòrùn wọlé bírú àsìkò yóò àyè nìsín bóyá bí aago kan kò ṣẹ́jú mẹ́wàá tún yóò ti yóò ti yẹ dáadáa lásìkò táwa yìí ni o n sọ pé bí ó ṣe gbogbo àsìkò nù o tọ àbá bàbá olódo bàbá èkó bàbá gègé àwọn náà ní aago méjì iná ní tẹ bá wo ọ̀rọ̀ wọn báyìí ah, ah, ẹnìkan pòsì ẹ̀sìn lórí whatsapp bàbá yìí ṣe ń gọ̀ sí báyìí tó rọ̀ náà àgbàlagbà tẹ pé ọsáfẹ́ takùn kan ọ̀nà ẹ̀yìn kírun lágò kan ẹ̀ sáúdí kíní ẹ̀dá àwọn kílọ̀ kan sáúdí pẹ̀lú òrùn àsìkò tí zúrù tó lọ́dọ̀ tiwọn náà ni wọ́n kí tiwọn tí òrùn yẹ̀ lọ́dọ̀ tiwọn náà ni àsìkò tó rùn yẹ lọ́dọ̀ tiwa ní làwa kí tiwa ní àyín so àsìkò tó yọ yẹ ní amẹ́ríkà làwọn ó kí tiwọn wọ́n ní aago méjì nílẹ̀ àà tẹ́ bá jẹ̀ ti gbọ́ lẹ́tìlẹ̀ yóò kọ̀ dá nǹkan tí ń sọ mà so òun ni kọ́lọ̀ kọ́mọ ṣáà sànú fún wa so òun náà ni pé n ti ń jẹ́ òórùn yẹ olórí sàlámù aleykum. aleykum sàlám. tí ó tọ́ fún ìyàwó láti máa pe ọkọ rẹ̀ ní dáàdì wa. tó a gbé dáàdì àwọn ọmọ wa dáàdì àwọn ọmọ wa tọ̀ dáàdì àwọn ọmọ rẹ̀ àmọ́ kí wọ́n máa pe ọkọ ní dáàdì wa kì í dáàdì Ibrahim dáàdì Fatima kókílẹ̀ So, pẹ́ẹ̀rẹ́ nìkan wọ́n pé ọkọ̀ ní àbú àbú wọ́n pè lábú ìwà ìgbè pè ní àbú Abdullah àwọn kí àbú àbú kìí sí bàbá rẹ̀ o tọ̀ wọ́n ni kí o pé ọdún ohun lè àbá ìlú ẹbí ẹni àwọn àwọn tí wọ́n bá fẹ́ pèyàn bàbá ìlú wọ́n fi ń pèyàn gangan o sòyẹ́ ti ọkọ̀ ọkọ̀ lè jẹ́ bàbá láéláé sòkò ah lágbájá bàbá lágbájá so àbí ó kọjá bá sì mọ̀ nípa pé tí ò ní ní èròjú nú so wallahu a'lam. olórí csc asalaamualeykum sunday to recite surah after sọ́tò fatia and nafila prayer. bẹ́ẹ̀ni tí wọ́n bá ń kí nafila tí wọ́n bá kí fatia kan bẹ́ẹ̀ni ó kì í sọ̀rọ̀ náà ó kì í tí wọ́n bá sì ké níbi nafila kò ṣe nǹkan kan so wallahu a'lam naam. Olúwẹ̀rẹ̀ is it true that only the deceased the deceased that supposed not to cook when someone their family when someone dies. when someone, their family dies, but any other person can do, and some people do not. Do you understand that? náà ok bóyá tó fẹ́ ń sọ ni pé tí òkú bá kú fún yàn ipe ṣé àwọn fámílì òkú ọ̀gán náà gbọ́dọ̀ dáná ni àbáwọn alá àwọn agbọ̀rọ̀dùn sán lè báwọn dáná so international allah salamu ń sọ òun ni pé nínú hadith ẹ̀mọ́tún nínú hadith tí ó jẹ́ ìjìmọ́ àwọn sọ̀hábà ونكنا نعد الاجتماع عند أهل الميت وصناعتهم الطعام من النياح ipe ara bí ẹn pé yàn lérí ẹkún yàn ń pariwo pé mo dáràn o ọlọ́run ò o ara rẹ̀ náà ni kéyìn ó kó rẹ̀ ní kọjẹ pé ẹlọ lè kọ́kọ́ pé sílé olókùn náà ọ̀fọ́sẹ̀ ẹwà lọ lè pé síbẹ̀ yẹn ni pé tí ìyàn bá lọ lè kí wọn yẹn nídìí kí wọn pé tó bá ti sàlámù alékùn àìpẹ̀lẹ́ òyìn kankankan kò ń bẹ́ẹ̀ so lẹ́yìn náà káwọn ènìyàn tún wá dáná káwọn tó kúkú fún kan dáná sòrú yẹn náà ara bẹ́ẹ̀ pé yẹn lérí ẹkùn ni èyí ó gbọ́dọ̀ dúó síbẹ̀ náà ni àfáàkan ní òun lọ lè ṣe kọ́mọ̀ ó já lọ jòkó mi òkú ó 45 minutes níbẹ̀ wọ́n bú bú bú bú bú bú wọ́n ká lè bú ká lè bú náà ni wà láì ọmọ wọn máa ń ṣe àbòsí fúnra wọn àwọn tẹ́ntẹ̀lé yàwàdá wọ́n ń ṣe àbòsí àtijọ́ ọ̀nà ẹ̀kẹ́ ti pè é kéwèrí sápò lẹ́yìn ẹ̀kẹ́ lọ Ànábì sallallahu alaihi wasallam ní pé ọ̀gbọ́dọ̀ tí ẹ jòkó síbẹ̀ tó bá ti kí wọn kú mbẹ̀ sọ wá ní ẹ̀wọ̀n lọ́lẹ̀ wọn lọ sí wáàsí wọn lọ sí mú kébè rí ó tó lọ bí ibi tásíyà gèbè rí àbí mùsùlùmí ni bàbá òun so náà kọ́ kọ́ sànù fún yà ẹ̀ẹ́tẹ̀ lọ́dọ̀ tí ẹ ní o náà ní o lọ́dọ̀ rẹ̀ <laughs> ṣeun jẹ́rẹ̀ so ó ní pé èyàn gbọ́dọ̀ péjọ sílé olókù èyàn gbọ́dọ̀ lọ lè jẹun bẹ àwọn náà gbọ́dọ̀ dáná so ìwọ tó wà kí ló ní ọfẹ́ ọfẹ́ mú ọ tó ló péjọ síbẹ̀ ní wọ́n ti ní ọmọ péjọ so ní tí ẹ lè ṣe ni pé bóyá ẹ̀yin tẹ́ wá jẹ́ fámílì àwọn olókù yẹn kẹ́ wá dá tí wọ́n jẹ fún wọn tí wọ́n bá yẹ láǹfààní àti ìdáná tí wọ́n jẹ lásán so náà ni so wallahu a'lam onídọ̀rí assalamu alaikum nípa ọdún pínpín tí òkú bá gbé ọmọ mẹ́wàá mẹ́fà wá kó owó ayé bàbá tó sì fi ọmọ sáyé ṣé àwọn ọmọ ni wọ́n gba ìpín bàbá wọn ni. tí bàbá yẹn bá kú tó bá ṣe pé kò sí ọmọ kankan tí ń jẹ́ ọkùnrin nínú àwọn ọmọ tí bàbá yẹn fi ẹ̀ tí ó bá sí ọkùnrin ń bẹ inú àwọn ọmọ gangan tó jẹ́ ọmọ gangan tí ó bá sọ́kùnrin tó kóbìnrin ni wọ́n ó ṣeéṣe tọkùnrin bá ń bẹnu àwọn ọmọ ọmọ yẹn wọ́n lè lẹ́tọ̀ọ́ sí nǹkan kan bẹ́ẹ̀ so àmọ́ tó bá jẹ́ pọ́kùnrin bá ti ń bẹnu àwọn ọmọ tó kú kò tún dọ́kọ̀ ọmọ ọmọ kankan ò ní ní nǹkan kan tó náà ti jogún ti bàbá tiwọn so wallahu a'lam ó tó wá máa ń ní àwọn kàtígórí oríṣiríṣiríṣiríṣiríṣi máa ń wá lọ́wọ́ àná. oníwà ni kí wọ́n pè ní tẹ̀síwé tó lọ́la wọn ní sáwó bẹ́ẹ̀ sàríà tẹ̀síwọ́fù wọ́n ní tẹ̀síwé tí a ń lò lọ́sẹ̀ ṣùgbọ́n tó lọ́sẹ̀ kejì. bóyá tọ̀sírífì gíní ni yóò yí jọ́nù táwọn bí yí nǹkan para májíkì wọ́n á gbé tẹ̀sírífì so màjíkì ní jẹ́wọ́ àwọn àwọn onídán àwọn ológun àwọn nákàlẹ́ awòsùn yóò ní báyẹ̀rù yìí ọya máa dowó ọ̀nà yóò sì dowó wọn ni àà ah, ah, àwọn séwùdé wọ́n ti sọ báyẹ̀rù dowó fún wa so idán ni oògùn ní oògùn ní so ó lè jẹ́ oògùn oògùn oníkéwú ó lè jẹ́ oògùn onídúdú oògùn oníkéwú ni nánkàlẹ́ níjẹ́ báwọn so oògùn dúdú ni tàwọn tó wọ́n pọ̀pọ̀ sí i so ọfọ títà àwọn oníkí náà sí ń bẹ ọkọ̀ àwọn oníná àwọn oníkéwú náà ń bẹ lẹ́gbẹ́ lárúbá wọn mọ̀ pé báyìí ni àámú asàkákú ní gangan ẹ̀yìn kúlékúlé àdùbò lé ní kíníkà òbúrú àwọn kan báwọn ọmọ ìwé wọlé léyìí ẹ sì mọ̀ rí pé alábí náà ní pé kàrá ọ̀kan làwúrí kàrá kàrá ẹ̀ka ìwọlé léyìí so báwọn kan báyìí náà ń pè ní wọ́n wà nílò àwọn ẹ̀yà nǹkan tó mọ̀ wí sọ́nà ní tọ́sí síbi ẹni pàlú padà kan yìí nǹkan padà náà ní jẹ́ báwọn àlúpà ìdá tó wọ́n lọ́wọ́ àìlà. wọ́n bẹ̀rẹ̀ ní ọlọ́run tó bá wa ṣàlàyé oúnjẹ kanigba ní sílẹ̀ ní ìjẹ́ àní oúnjẹ. oúnjẹ táwọn èèyàn máa ń dáná káyókáyó ṣe rí ọ̀dà kéèyàn ọmọ ìpìlẹ̀ nǹkan téèyàn bá ń ṣe sùlẹ́yìn náà téèyàn bá sì máa gẹ́gẹ́ bá ṣàlàyé ìpìlẹ̀ tí yẹn ń ṣe fún yàn kéèyàn jáwọ́ ẹ̀ríkì mọ̀sọ́lánà ipe ọjọ́ ọ̀la kìí sọjọ́ bànújẹ́ kìí sì sí ọjọ́ ọjọ́ dùnú yóò mọ̀ àṣúra kìí sọjọ́ bànújẹ́ kìí sì yọ́ dùnú yẹn ni pé àwọn tí wọ́n ń bọ aṣọ dúdú tó ń banújẹ́ lọ́jọ́ ọjọ́ òun wọ́n gbégbági wọ́n ṣàìṣe àwọn tí wọ́n ní pé àwọn ń fáwọn èèyàn ló ń jẹjẹ lọ́la náà ẹlòmí yóò sì lọ lè kó ẹsẹ̀ àgbò àbí kíní kan yóò sì lọ lè kó pamọ́ yóò wá ní àwọn jẹ́njọ káyókáyó kò sẹ́rí fún o àwọn tí wọ́n pa ọmọ ọmọ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń fi ọjọ́ yẹn dunnú àwọn ni àwọn nawasib ọmọ ń pè wọn ní nasiba àwọn ni wọ́n máa ń ṣe kíní yẹn so kíní yẹn ló wá penetrate lọ́dọ̀ àwọn èèyàn dé àyín wọ́n á fi àwọn irọ́ wọ́n sì jòkó kalẹ̀ wọ́n gbé àdísì irọ́ wọ́n sì rọ́ wọ́n sì kébọnú ẹ̀sìn kódà wọ́n bá dé wípé níjọ aṣúra wọ́tọ̀ bá wọṣọ tuntun wọ́tọ̀ bá wẹ̀ tó bá létí ró ó ní ládá tó dá eléyìí ò sí nínú ẹ̀sìn wa o àbí wọ́tọ̀ bá tún wá fún èèyàn lóúnjẹ jẹ́ńjọ́ yìí tó ra oúnjẹ sáwọn ará ilé rẹ tó tún fún ará àdúgbò rẹ lóúnjẹ ó ní lára tó tó báyìí kò sí eléyìí nínú ẹ̀sìn o sùn tó wà nínú ẹ̀sìn náà ni kí wọ́n lásán ẹni tó bá wá ṣerú oúnjẹ yẹn kí wọ́n bà jẹ́ kí wọ́n bà jẹ́ ẹni tó bá ní ẹwà gbó káyókáyó kí wọ́n mọ́ lọ ẹmọ́gbà ṣe wọ́n jẹun káyókáyó kò bá mú o kò sí nínú ẹ̀sìn wa o oúnjẹ àdáadáalẹ̀ ni o sọ àwọn tó fẹ́ ṣe àwọn fẹ́ fi ṣe tó wọ́n fẹ́ fi sọ́nù pé sàárà tẹ́wọ́n fi súnmọ́ lọ́hùn ni amẹ́nìsí òdodo ti clear aláì òdodo ti clear nítorí ọrùn fún kálukú náà ni láti lọ lè so tí wọ́n bá nídìí ẹ̀rí ẹ̀rí ń bẹ ẹ̀ lérí bí kán tánàbí ti ṣe tó wá di pé ń fáwọn èèyàn ló ń jẹjẹ kò sí sọ́ábà kan ò sí rí àtìgbà tó di fìtínà ṣẹlẹ̀ náà ni wọ́n dá nǹkan yẹn kalẹ̀ so kọ́lọ̀ kọ́mọ́ ṣáà sànú fún wa náà wallahu alaikum àwọn oúnjẹ táwọn àwọn aláàjì tó máa darí mọ́kàlì tó máa ń ṣe múra wọn fi ń ṣe ẹ̀kọ́ ìdáná fáwọn èèyàn lẹ́kùn sí ilé ìdásáyé tí àgbẹ̀yẹ ṣẹ́rí kéèyàn lọ sírìn àjò gbogbo ìrìn àjò tíyàn bá lọ tíyàn bá dé èèyàn lè pe àwọn èèyàn pé wá bá mi jẹun kéèyàn dáná kéèyàn fún àwọn èèyàn jẹ ìsìn tó burú mẹ́ àmẹ́nu tó kàn lágbára níbi títí hajj òun ni pé tán bá lọ tán bá dé ǹjẹ́ àwọn gbọ́ yé pé ìrìn làwọn dáná fún àkọ́kọ́ nù so náà tó wá ní owó tó wá láwọn péjòkó àdúrà so wọ́n lè ní àwọn sábàká kìnnì kan sábàká prayer kìnnì kan gbúrú àwọn kan báyìí kò sínú ẹ̀sìn àmọ́rú oúnjẹ yẹn tó bá ṣe tó tó bá gbé fún yàn kò sí tó burú kìí ṣe oúnjẹ haramu bíi ti àwọn etí aṣọ bí oúnjẹ òkú àbí oúnjẹ aṣúra tà ń sọ yìí kìí ṣe bẹ́ẹ̀ o so wallahu a'lam. Nam? No? oríwọ̀ ní asàlámù alaykum wọ́n ní ká má dábẹ́ fún àwọn ọmọbìnrin má torí lórí lójú wọ́n tún fi ìjìyà tí ìjìyà sí ojú ẹni tí ó bá ṣe ní ṣe ọ̀dà bí abẹ́ ọ̀dà bẹ́ẹ̀ inú súnà Nabi sallallahu alaihi wasallam náà ni ọwà kí ọ̀dà bẹ́ fún obìnrin sórú ẹni yẹn ọ̀kan ní sọ pé ànígbà ní kankankan so káwọn máa ká máa ṣe tí wọ́n lọ ẹni tó bá ti bímọ obìnrin kó wá ẹni tí yóò bá dá rẹ̀ torí pé ìbẹ̀nu súnà nàbì sallallahu alaihi wasallam ẹnu tá nàbì kan sọ fún arábìnrin tí Ummu Habiba tí ma ń dábẹ́ fáwọn ọmọ ànábì ni ẹ sọ fún pé kọ́rọ̀ra máa gé lókè kọ́mọ̀jẹ́ kó kọ́mọ̀gbẹ́ lọlẹ̀ wọ́n ní ìfìdí haki faragilókè ni ko jẹ́ kó kọ́gbẹ́ so n jù tó ń tí anábì sọ fún mi pé anábì yìí akọ́rọ̀ obìnrin yẹn nípa anábì yìí fọwọ́ sí pé bí yẹn ń ṣe ẹ̀kọ́ dà níta náà ibà sì fọwọ́ sí ó ti wà nínú sunna onye sallallahu onye wasallam wallahu a'lam. when muslim is this compulsory for the muslim to the non-muslim. tí wọ́n bá fẹ́ àkọ́kọ́ náà ọmọbìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ lọ lè fẹ́ tí èsì mùsùlùmí o tó bẹ lọ lè fẹ́ tí èsì mùsùlùmí ọ̀daràn o mùsùlùmí ọkùnrin ló lè fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹni pé christian ó lè fẹ́ àbí jew tó bá fẹ́ kìí ṣe dandan tó bá lóun ò ṣe islam tọ̀ wọ́n pàtì rẹ̀ náà ni ó lè fọ́ọ̀sẹ̀ tó bá sì rí tó bá kó bá rí bá sọ̀rọ̀ náà tó fi kó change ọ̀dà àwọn bá lóun ní change ó filẹ̀ rẹ̀ náà ni wọ́n lọ mú òfò tó bá kó bára rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ wọ́n lọ mú òfò àmọ́ pọ́ wa pọ̀sẹ̀ lẹ́yìn náà tó bá sì kú òní jogún rẹ̀ tí wọ́n náà bá kú tóun náà bá kú wọn náà lè jogún rẹ̀ so ara ti ń bẹ níbẹ̀ náà nìyẹn so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika